káàbọ̀ padà sórí ètò yín ètò wa Miliki Express orúkọ mi ṣì wá síbẹ̀ Abibat Jinan wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí lágbára Ọlọ́run <laughs> ẹ wo lórí ètò lẹ́ni àjọ máa bẹ̀rẹ̀ parí ẹ̀ ní àṣẹ Èdùmàrè ẹni tí mo gbọ́ fún yín hmm, àwọn ọmọ wà lẹ́yìn orò tó rò máa fi ń dùn láràárọ̀ tẹ bá kọ́kọ́ ṣí rédíò yín tẹ̀ ń gbọ́ ní ìlú Ọ̀yọ́ ọmọ kan máa lọ sọ́dọ̀ màálù ni màálù bá kọ́ pa Tribune ló sọ bẹ́ẹ̀ ẹ bá tún gbọ́ náà lórí Simon àti Daniel mà ti padà tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ wo àwọn náà ni dáàdì wa ẹ dáàdì ẹjọba mi dárúkọ fún ara yìí. Ṣẹ́gun Ọ̀rẹ́bẹ̀là lórúkọ mi. <laughs> wọ́n ní orúkọ àwọn ni Ṣẹ́gun Ọ̀rẹ́bẹ̀là ẹ dáàdì wa ẹ láti gbà wo ni ẹ ti bẹ̀rẹ̀ kìíní bí kókó oníwèé ìròyìn ṣe bẹ̀rẹ̀ ní bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ generally ẹjọ́ ẹ̀yẹ́ káwọn ará ilé wa mọ̀. ẹ gbogbo ẹ bẹ̀rẹ̀ látọwọ́ Ọlọ́run ká ti pè ṣá eh, a máa ń ṣe a máa ń join àwọn network days wa ní Abuja ní aago mẹ́fà àti aago méje lójoojúmọ́ eh, well as the uh, producer in charge of that morning duty ǹjọ́ ìmọ̀kàn jókòó gbogbo kàfílà kàfílà yẹn wá láti Abuja ń gbà yẹn wá débi kan tó yẹ pé wọ́n á fẹ́ jábọ́ ah, inú wa bí mi mo ní á. Ah, gbogbo káràkátà ìmútọ́jẹ́ sọ yìí ṣáà lè sọ Yorùbá fún àwọn èèyàn tiwa náà nígbà pé Yorùbá ni station wa ń gbé ní agogo ìsago méjìlá wọn á dákẹ́ ṣùgbọ́n máa ń lọlé mo á ra àwọn pépà tí mo rí tí ó ti kọjá ń jẹ́ ọ̀yẹ̀ tó fẹ́ kọjá mo ra bíi mẹ́rin mo á ń kàlé mo á ń kàlé mo á ń wò ó mo ń fi ọkàn mo fi ń yí padà sí èdè Yorùbá lọ́kàn so ibi tí mo kà débi kan tó ẹ̀rẹ̀ wá pa mí gan mi lè sọ tó sọ mm. pé ẹ̀kọ́ dákẹ́ ọ̀sán sí mo á ní ah ok máa gbé kiri fún ọmọ kan kó ṣe lọ́la kí n gbọ́ bóyá máa ka ibi ìbàyìí ṣùgbọ́n yóò kejì mo dọ̀gbé lọ fún ọmọ ẹ̀wọ̀n wá wá wá kàbí ìbàyìí ó dẹ̀ kà bóyá pa mí lẹ́rìn <laughs> máa sọ̀rọ̀ lókè inú pépà mo ti rí màá jẹ́ kó máa ṣe Yorùbá ìròyìn Yorùbá ní orí ọ̀dọ̀ wa Bond FM káwọn báyìí ṣe gbàmú pé ọmọ ẹ̀kọ́ àṣe ojú wa ń tì í ìpínlẹ̀ hmm. ẹ̀kọ́ rẹ̀ jẹjọ́ pé mo ní kí ló ń tiẹ̀ lójú bó ló wọ́n ló ṣàṣe bá bàbá ẹ̀ sí mo nílò wọ́n á ṣe é hàn wọ́n ṣe mo lóra fetí tí màá ṣe nísìnyí o bá dìrọ̀lẹ́ màá tún wá pè ẹ́ bọ́ mi lọ pè rọ̀lẹ́ ìgbẹ́jọ́ kì tó tó tí tó dìrọ̀lẹ́ màá lọ bá ọ̀gá tèmi náà ọ̀gá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí kankini Yorùbá tiwa náà gẹ̀ẹ́sì gẹ̀ẹ́sì gẹ̀ẹ́sì gbogbo ọ̀kan ló gbọ́ gẹ̀ẹ́sì délé ìrànbọ̀ Yorùbá ọmọ kékeré tó ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ ó gbọ́ Yorùbá ó ní bóyá fẹ́ ṣe ẹ fún mi ní ọgbọ̀n ìṣẹ́jú màá tó báyìí báyìí máa ṣe ó ní ṣe mo lè ṣe ìyẹn máa ń fẹ́ fi iṣẹ́ dẹ́rù bàrà ní ó ní ṣe mo lè ṣe mo ní màá ṣe ó dá ṣe káwọ̀ tó máa ṣe lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀ ó ní òkè ṣé ká wá ìsìnkú tá a lè ṣe ẹ̀yẹ́ nìgbé ẹ bá fi sí tó ó ní ó dà bẹ̀rẹ̀ lọ́la ìgbà tí wọ́n tó pè é pàrọ̀ nígbà bẹ̀rẹ̀ ó ló wáyà mi lẹ́nu gbà tó di bí nǹkan go mẹ́sàn-án alẹ́ lọ́ba ń pé ṣẹ́gun díẹ̀ máa bẹ̀rẹ̀ lọ́la ọ̀gá kò lè bẹ̀rẹ̀ o mo láti lọ gbálẹ̀ tí ń tẹ́ ní tí tẹ́ aṣọ kéèyàn tó sùn náà ó ní bó wá ṣe wọn kò ṣe ṣe lọ́jọ́ kejì tọ́ sí sọ́dọ̀ wa n bá bẹ̀rẹ̀ bí eré bí eré o wọ́n á ń fa àjásà sí fúnra ara mi àjásà tí ò sí ní pépà wọ́n á ń fi sí fúnra ara mi so kí tó pa ẹ̀rọ ti wá dúró lẹ́nu ọ̀nà láti ìkòló tí wọ́n ti tẹ̀sán aṣógúnlẹ̀ mi ti sọ mo fẹ́ jáde ọ̀yà ah, ṣẹ́gun ah, yóò dẹ̀ dá yóò dẹ̀ dá gan ọ̀gá ó dà ṣé ká máa ṣe lọ ni wọ́n á máa ṣe lọ àwọn ṣe lọ ni inú mi sóòdùn débi pé mi ì tí wàá mọ̀ pé ó máa kó wàhálà bára ẹ̀ láì ṣe mi.